الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adákọ́ fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tọrọ sọlátù fún ọlọ́dúnwà muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run tó mọ bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ọlọ́run àwọn ará ló ṣe ọlọ́run ọba kí mọ bẹ pẹ̀lú kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin فلا عدتنا في سوى الله الله سبحانه وتعالى أما تسواج لوري أقول من ترى في أبي وفي أبني الوجيز لابا كتاب الطهارة أقول أما تسواج لوري أمامي سنة نوم al-odo àwọn nǹkan tí ó jẹ́ súnà ṣíṣe nígbà tí a bá ń ṣe àlùwàlá lọ́wọ́ tí a bá ní súnà ìtumọ̀ rẹ̀ ó pọ̀. ṣùgbọ́n níbàámu sí ẹ̀kọ́ tí a ń pè ní ẹ̀kọ́ fíkìw tí a ń pè ní súnà òun náà ni máa amọ̀rọ̀ aṣááre ìbíhí ليس عليه ليس على وجه الإلزام أو إن كثير الله سبحانه وتعالى tó pa wá láṣẹ àbúsọ fún anabi sallallahu alayhi wa sallam kánabi pa wá láṣẹ ṣíṣe rẹ̀. من فعله يثاب عليه ẹnikẹ́ni tó bá tẹ̀lé àṣẹ náà yóò gbà ládá lórí ẹ̀ ọ̀mọ̀ntàrákàwó èèyàn bá wá gbé lẹ̀ láàyò àpapọ̀ kò sí ìjìyà fún un eléyìí ni tí a pè ní sunna níbàámu sí àgbọ́yé àwọn ìlàmáwú alifẹ́kìrì al-usuliyun. àmọ́ ìtumọ̀ táǹpì ní sunna kì í ṣe ọ̀kan. sunna gbogbo sunna wọn máa lò ní nǹkan bí ọ̀nà bíi mẹ́fà sí méje àwọn látara wípé ìta fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ìtumọ̀ kan nínú ìtumọ̀ méje ni láti fún wa ní ìtumọ̀ tó bá ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mu. ṣùgbọ́n máa já sí wípé tọ́mọ́lé súnà nu àlùkò òun ni àwọn nǹkan tó jẹ́ súnà tá a gbọ́dọ̀ má ṣaláì ṣe é àmọ́ tí ìbá wá ṣe ń kọ́ kò sí jìyà fún mi tá a bá wá gbìyànjú tá a bá wá ṣe é ládàá rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run fún wa tá a gbà lọ́dọ̀ ọlọ́run torí ẹ̀ a máa ṣe bí kòkòrò láti ṣe súnà ni àìmọ̀ pa súnà tì torí pé iṣẹ́ olóore ni kódà nínú àǹfààní kí ẹ gbọ́dọ̀ mọ mú tó súnà òun náà ni pé ọlọ́run máa ń fi súnà tá a bá ṣe kó fi ṣe pípé ọ̀ràn àyàn tá a ṣe tó ní kùdìẹ̀kùdìẹ̀ àwọn ọ̀ràn àyàn ọlọ́run béèrè lọ́wọ́ wa. tó bá ní ààyè tó bá ní àléébù díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn súnmọ̀ tá a bá ṣe ọlọ́mọ yóò fi pápẹ́kì rẹ̀ yóò fi jọ fún ní ní ọjọ́ ìṣèyá rẹ bá wá ní súnmọ̀ tíyàn ṣe àwọn ọ̀ràn ẹ̀yàn tíyàn ṣe náà wá kéèyàn má gbà ládá rárá bó ṣe rẹ̀ kó mọ lórí ọ̀rọ̀ yẹn torí pé àní súnà tá a ṣe tí wọ́n fi ṣe àǹfààní fún wa lórí ọ̀rọ̀ yẹn tó ní àbòǹbòjẹkù. so súnà nu àlùkòtò òun ni àwọn súnà tá a mójútó nígbà tí oníkàkùkù wa tá a bá ń fẹ́ ṣe àti náà lọ́wọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni asiwak asiwak rírun pákó tá a bá fẹ́ ṣàlùwàlá nínú súnà àlùwàlá òun náà ni gbẹnikẹ́ni tí ó bá ṣàlùwàlá fún pákó kó tó ṣe é. bẹ́ẹ̀ sì ni ìrun pápò níbi àlùwàlá ó lè wá bí a lè run pápò ká tó bẹ̀rẹ̀ àlùwàlá ẹlẹ́ẹ̀kejì nígbà a ti fọ ọwọ́ ká tó yọ ẹni a lè pápò nígbà tá a bá ṣàlùwà látàn àtúnlẹ̀ ìran pápò àmọ́ èyí tó dáa jù òun náà ni pé nígbà kí a tó bẹ̀rẹ̀ àlùwàlá karùn-ún pápò ìyẹn ló dára. asiwak igi kan máa ń pè bẹ́ẹ̀ lẹ́yìn tó kó sínú gbogbo àwọn ó kó sínú àwọn pápó tá à ń ràn láwùjọ wa náà àáyán ni pápó òjẹ̀bú ni atalẹ̀ ni pápó òjẹ̀bú ni gbogbo àwọn pápó tá a máa ń lò láwùjọ wa ìdájọ́ àtiwák òun náà ni wọ́n ní kódà lọ́dọ̀ àwọn onílé náà lílo toothbrush àti toothpaste ìdájọ́ pápò òun náà ni. Islam sì nìyí ó sì pè wá sákèésí púpọ̀ lórí ìmọ́tótó. Islam tó wá sákèésí lórí tí a pè ní ìmọ́tótó ẹnu etí gbogbo oríkèéríkèé ara wa àtàṣọ wa àti ààyè àti bàtà gbogbo ibikíbi tá a bá ti wà ìsìláàmù wọn pè wá sákèésí ìṣe ìmọ́tótó lọ́pọ̀lọpọ̀. olùmẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam náà fi ní. لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam orí tí ìbá ṣe pé ó lè fẹ́ bí ìnira fún àwọn àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni òun bá pọ́n láṣẹ ká máa ní gbogbo ìgbà kí ìgbà tá a bá ti fẹ́ ṣàmì wàrà tó túmọ̀ sí pé kò pa wá láṣẹ rẹ̀ so kì í ṣọ̀rọ̀ ayàn ndomi a ṣe ni àmọ́ kì í ṣe nǹkan tó lè mọ́ wa lé lórí ibùgbé tí yóò bá ṣe ìyẹn lè mọ rò àbí mi ìlàlùwàlà ara kò bá ti wà kó sì wulẹ̀ fún wọn àlùwàlà pé àwọn tó fi ń dá òun náà ní káwọn bá kó fàkóṣà ní ọ̀la. sùwọ́n náà ti sọ̀rọ̀ lọ́wọ́ fún àlejò wọ̀sán lọ́nà àwọn àsìkò ń bẹ táwọn ẹbí ìṣe láì ń bẹ. ìyẹn làwọn ìlà náà ẹ máa ń pè ní àwòkọ́ọ̀tù tahapuk ìsìn ìbáàbí aswak àwọn àsìkò

nígbà tí a bá jí lójú oorun yálà àárọ̀ ni lásán ni ọ̀sán ni alẹ́ ni àbóhùnlájí ni tá a máa jí ní jìjì tààrọ̀ ààyè ẹnu ọ̀nà ó di mélòó ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún òun nígbà tí a bá ń bọ̀ láti ta àti lọ síbi iṣẹ́ àwa fẹ́ wọlé àbá wọlé tán ní tó dáa nínú sọ́nà òun ni ká kọ́kọ́ ọrùn pápí ká tẹ ẹnu wa ká ṣàmúpa àmójútó ẹnu wa ká sì mọ́tótó ẹ̀ làwọn ará iléèwé mi máa sọ wípé àáfà ẹnu ń ti wá ń bùtù báyìí. bákan náà ẹlẹ́ẹ̀keje àbẹ́lẹ́ẹ̀kẹfà olùgbàkigbà tá a bá ti dákẹ́ pé a ti dákẹ́ pé torí pé tíyàn bá ti dákẹ́ pé inú bí òórùn ẹnu tá a bá wá sọ̀rọ̀ ẹnu wa yóò gùtì níbi ẹbí pé tá a bá sùn lálẹ́ tá a jí níjọ́ kejì ẹni pé kò sí bẹ́ẹ̀ ẹni yóò sí ní márùn ẹni pé òórùn ooru inú fún látara ìdákẹ́jẹ́ tá a ti dákẹ́ pé yẹn nìyí a fi di òórùn ẹnu torí ẹ̀ báwa bá ṣe ń jí gbàrà gẹ́gẹ́ bí ànágbé sallallahu alaihi wasallam ṣe mọ́ ṣe tó bá ti jí gbàrà báyìí ìdí máa ń mójútó òun náà ní pápọ̀ so àwọn àsìkò yìí òun náà àwọn àsìkò tí ẹ̀sùn ìsìláàmù tí wọ́n kan pamọ́ fún wa ká mójútó ó sì ń bẹ nínú àwọn tá a mọ̀ pé ní súnánú àlùfẹ́tẹ̀rọ̀ òun náà ni àwọn àṣà àdámọ́ àwọn ìwà àdámọ́ tọ́lọ́wọ́n ọba tó dá ọmọ nìyẹn lé lórí tó dá sí pé ọlọ́wọ́n ọba ò fẹ́ ká yí padà táàbà sọ pé ẹni yìí o ó wà alqawim almustaqim àṣẹwí ẹni yìí áá èèyàn tó pé ni tó dúró pé ni tó pé lẹ́dàá kò ní jẹ́ni tẹ́nu tó ń rùn tó ń bùtì ajẹni tó tún mójútó ìmọ́tótó ẹnu tó fi wà nínú àwọn súnmọ́nà alfitra tánàbí sallallahu alayhi wa sallam náà tó dárúkọ fún wa. So ní ṣókí tá bá fẹ́ nínú àwọn ìgbésẹ̀ tá a máa ń gbé tó tún dáa tí máa ń jẹ́ kí ládàá àlùwàlá wa púpọ̀ òun ni ká mú pákó. ẹ sì rí i pé pákó rírùn ó mú ìrọ̀rùn wá ju toothbrush àti toothpaste lọ kò yẹ lómi ẹlẹ́bàá ni àìrọ̀ o ìrọ̀ o toothbrush ó mú ọ̀rùn wá. òkè tí ó rọ̀ ẹ́ lọ́rùn tẹ́kí gbà kí ìgbà tó bá ti fẹ́ kí ìlúmọ́kà àti márààrún ló rán lórí padà sí pé àbúrò ẹ̀ lọ́rùn kó máa di káàkiri táàkì máa di pákó lónìí ó rọrùn láti tì káàkiri lára ọ̀rọ̀ rẹ̀ nìyẹn nígbà tí ẹ bá ń kó bọ́ọ̀ṣì àti kíkù sígbáyà tí wọ́n ní máa wò pé sẹ́ni ní ìlàlàáfíà ṣáà àwọn tó pákó ó ti yó ní kálukú pé lára ìṣesí ọmọ nìyẹn ni. so ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìlànà tó jẹ́ lànà súnà tó dáa tá a mọ̀ sí gbàládá pípé níbi àlùbọ̀lá kọ́sùn kẹfún ní fẹ́rẹ́ àṣàfi ọgbọ́n odò òun ni ká fọ ọwọ́ wa tọ̀tún tòsì ká fọ lẹ́ẹ̀mẹ́ta ká tó bẹ̀rẹ̀ àlùbàlà ká fọ ọwọ́ wa tọ̀tún tòsì lẹ́ẹ̀mẹ́ta ká tó bẹ̀rẹ̀ àlùwàlà àbí níbẹ̀rẹ̀ àlùwàlà gangan ká fọ̀ ìyẹn làwọn oníkálùkù wa máa ń kà fún àkọ́kọ́ ibi tí àlùwàlà tó sì ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ nítọ̀ràn ẹnu ni àmọ́ nínú súnà òun náà ní ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta títí dé wrist ọrùn ọwọ́ ibi kókó ọwọ́ ń bí ká fọwọ́ níbẹ̀ ìyẹn là máa ń fọ̀ ní nígbà bá bẹ̀rẹ̀ àlùwàlá. لما ثبت عن عثمان رضي الله عنه في حكاية الأردن النبي صلى الله عليه وسلم أنه غسل كفيه ثلاثا torí pé Usman bin Affan radiyallahu ta'ala anhu tó ń kó àwọn èèyàn kan bá ṣe ń ṣàlùwàlá gẹ́gẹ́ bá ṣe mú wájú ẹ̀sẹ̀ tí ó lọ nínú tó fi nílẹ̀ òun náà nípa náà sallallahu alayhi wa sallam ànábì máa fọ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ní ìbẹ̀rẹ̀ àlùwàlá. ẹlẹ́ẹ̀kẹta nínú súnà àdìjáàmù gbogbo ilẹ̀ ìmọ̀gbọ̀n ọgbọ̀n kò òun náà ni tó dájú pé nígbà tá a fẹ́ yọ ohun lò tá a sì fẹ́ fín mú omi kan náà máa dùn omi kan tá a dùn òun la fi òun náà la fi yọ ohun la fi fín mú lẹ́ẹ̀kan náà á wà sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta yẹn ni wípé kì ṣe pé àkọ́kọ́ bọ omi ní ẹ̀ẹ̀mẹ́ta àkọ́kọ́ yọ ohun lẹ́ẹ̀mẹ́ta á ti wá fín mú náà lẹ́ẹ̀mẹ́ta lọ́tọ̀ tá a bá wá kà yé bí ẹ̀mí ẹ̀ẹ̀mẹ́fà yẹn ni wípé ibi tó dáa jù nínú súnà òun náà ni bá a ṣe gbómi àkọ́kọ́ òun á yọ ọdún tó ń bẹ̀ á sì gbọ́n bẹ̀ á kà sí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bí èèyàn bá sẹpẹ́rẹ́tì ẹ̀ tó yọnu lọ́tọ̀ tó fún mú lọ́tọ̀ eléyìí náà nìyí làbá kò sáfúrú ń bẹ̀ bó ṣe wulẹ̀ fún wọn. لما في حديث عبد الله بن زيد رضي الله عنه في تعليمه لوضوء رسول الله صلى الله عليه وسلم منه إبواء عبد الله بن زيد لا صحابة النبي صلى الله عليه وسلم tó náà sì fún àwọn èèyàn bára bí ṣe máa ṣe àlùwàlá tó sì fẹ́ ká pọ̀ṣù òun níbi tó ṣe nígbà náà bí sàbàmà wà lè wọ sàlámà ànábì yọnu nù wọ́sán ṣàfà ó sì fi mọ́ nǹkan fi wáhìdà níbi ìbu ọwọ́ àkọ́kọ́ ìbu ọwọ́ kan fàfà àdáàlì kàtàlásán ànábì sì ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀ mẹ́ta so eléyìí náà nínú sundan nígbà tá a fẹ́ yọnu nù ọwọ́ omi tá a fẹ́ yọ ẹnu lò ń bẹ́ẹ̀ òun náà láì fi mú. torí ẹ̀ nínú àwọn nǹkan tí a ṣàfẹ́kù ọ̀pọ̀lọpọ̀ wa òun náà ni pé a máa ń fẹ́ gba mímọ̀ a fẹ́ gba mímọ̀ àmọ́ bá a ṣe lo mímọ̀ àìfẹ́ gbà ọ̀pọ̀lọpọ̀ wa la ṣàlùwàlà tá a bá béèrè lọ́wọ́ rẹ wípé àáfà wo ló kún ẹ ní irú àṣàlùwàlá ó lè rí mú wá àmọ́ àti gbọ́wọ́ àti pé báyìí báyìí báyìí báyìí mímọ́ nìyẹn ó tún kó pírátíkà tó dáa jù fún mi òun náà ni kí àáfàá kan nínú àwọn onímọ̀ tí wọ́n practicalize fún wa eléyìí ni tí ó sì mọ́nu ṣe fáwọn èèyàn kan tábìlì àgbónú zayd náà ṣe fáwọn èèyàn kan tá a sọ fún wa ní ọ̀sẹ̀ tí yóò lọ. kìí ṣe àwọn aláàbẹ̀ tán kódà bó ṣe ìrún náà ìrún ìyá máa ń kírun láti lè fi fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni a máa ń ṣe àyùwà láti lè fáwọn èèyàn lẹ́kọ̀ọ́. so ta bá mú àwòrán ìkọ́nilẹ́kọ̀ọ́ wá ẹ̀kọ́ máa ń jókòó nígbà ìyá ẹni ju ká sọ wípé a kàn sọ ọ̀rọ̀ lásán lọ tá a bá sọ̀rọ̀ lásán ẹni tí ó dìmú yóò dìmú o àmọ́ bàbá ní orí ẹ̀rọ gbómi wá ìjà ṣàlùwàlà àpò ṣe orí oníkàlùkù ní ẹ̀wọ̀n sílẹ̀ ẹ̀pọ̀ kan jẹ̀mọ́ tó ní kàlùkù bá ṣe nígbà náà a lè gbàgbé ẹ̀ láíláí lọ́lọ́nfẹ́. ẹlẹ́ẹ̀kẹrin àlùmọ̀bà lọ́kàn tó fi hí ìyọnu àti ìfimú kádẹ́pọ̀ mi yẹn kó pọ̀ àmọ́ ò tá a bá ń gbá rẹ̀ lọ́wọ́ àgbọ̀dọ̀ gbomi tó pọ̀ ànábi sallallahu alayhi wa sallam oníwà bá a lè kọ́ pẹ̀lú istinshaq illa an takuna sa'iman ànábi ní omi tó pọ̀ òun ni ẹ bì kẹ́ ẹ fi fímú àmọ́ tó o bá máa gba àwẹ̀ lọ́wọ́ ni o tó bá ń bẹ láláàwẹ̀ omi díẹ̀ ní kò torí pé imú àtẹnu ó dápọ̀ mọ́ra wọn omi tí wọ́n fà sí mú ó lè ní tí ó sọ̀kalẹ̀ ní àjà ẹnu ló wà lè ní ó pè ní bá bá sì lè gbé mi àwẹ̀ ti bàjẹ́ àláwẹ̀ mọ́ ó ti bàjẹ́ nù torí ẹ̀ ìwọ̀nba omi pínpín tí ó pọ̀ púpọ̀ là á máa ń lò nígbà tá a bá ń gba àwẹ̀ lọ́wọ́ yálà àwẹ̀ ọ̀ràn yàn àbí náfìlà. ẹlẹ́ẹ̀karùn-ún tàbíìmù jùmọ̀ aláìlú sọ̀rọ̀ ká máa rí wípé àwọn bíi ẹ̀yà ẹ̀yà ara tá a ṣàlùwà lórí wọn nìyí èyí tá a máa bí ibà pín sí méjì gbogbo ẹ̀ àwa náà pín in méjì a sì rí i wípé ọ̀tún lákọ̀ọ́kọ́ mójútó síwájú tapá àlàáfíà ní tapóòsì torí pé kèsì gbogbo ẹ̀ka ara tá a máa ṣàlùwàlá níbẹ̀ la láǹfààní àti pẹ́sẹ́ méjì agbọ́dọ̀ gbọ́ yé bí àpẹẹrẹ apá afẹ́fọ́ apá àpẹẹrẹ sí méjì àpọ̀ ọ̀tún síwájú òtòsí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹsẹ̀ àpọ̀ ọ̀tún kápúpọ̀ òtòsí. ẹ̀wárí ìjọba pẹ̀tọ̀ àlẹ́ ìpín kejì òun náà lè tí àìsàn tó wà ọkọ̀ ojú ọ̀fun wọ́n kò para méjèèjì á ṣe lẹ́ẹ̀kan náà ni bẹ́ẹ̀ náà ni orí a ní dá orí sí méjì wọn ni ẹwà kọ́kọ́ fomi pa ẹ̀gbẹ́ ọ̀tún tó bá yàrá tó wá fomi pa ẹ̀gbẹ́ ara lẹ́ẹ̀kan náà láàfin bẹ́ẹ̀ náà ni imú tó ti pé imú ní ihò méjì ó ní ihò méjì àwa ní pín sí méjì pé pé ihò mú tọ̀tún lákọ̀ọ́kọ́ pín lábẹ́ pín tó rárá àníṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àtẹ́lẹwọ́ bí ọrùn ọwọ́ bí rít ànípẹ́lẹ́ yìí náà sí méjì. ṣùgbọ́n mẹ́yìí tá a bá rí pàdé bí sallallahu alayhi wa sallam pé sí méjì jẹ̀mọ́ sábàlù dáadáa ọ̀tún lànà pé ó kọ̀ọ̀kan ṣe síwájú gbogbo ṣe apá òsì táǹkì ní àká àlàáfíà. ṣèlúpàá nàbí sallallahu alayhi wa sallam a máa wù ú ó nífẹ̀ẹ́ sí púpọ̀ nísìnyí kó máa ṣe nǹkan lọ́tún lọ́tún láti ọ̀tún látàpọ̀ ọ̀tún láti ààyè ọ̀tún. gẹ́gẹ́ bí àwọn Aisha radiyallahu ta'ala anha ṣe gbà wá. oníkẹ́ni Rasulullah sallallahu alayhi wa sallam يحب التيامن في تنعله وترجله وظهوره وفي شانه كله نظرا منه oníkẹ́ẹ̀nà yóò ìjìbò ìmọ̀ jọ ànábì yìí lójú inú ẹ̀ bàbá mi kẹ́ẹ̀nà ìhẹ́bò ànábì máa ń nífẹ̀ẹ́ sí àtàyáwòrán ìkọ́kọ́ ṣe tọ̀tún kátó ṣe tòsí ká ṣe apá ọ̀tún síwájú kátó ṣe dápóòsì. ìtàdà yìí nígbà tó bá fẹ́ wọ bàtà ànábì yóò kọ́kọ́ wọ ọ̀tún ọ̀tún tó tó wọ ẹ̀sìn òsì bẹ́ẹ̀ náà ni aṣọ náà tí ìbá tó bá wọ aṣọ akọ́kọ́ ti ọwọ́ ọ̀tún wọlé kókò ti ọwọ́ òsì bọ̀ bẹ́ẹ̀ náà ní ṣòkòtò akọ́kọ́ wọ ṣòkòtò ẹ̀ha tọ̀tún tó wọ ẹ̀ha òsì. wọ́tàrọ̀ júrì yìí àdábì nífẹ̀ẹ́ tó kó ṣe ọ̀tún ibi tàrọ̀ júrì tàrọ̀ jùlọ òun ni ìtúrí orí ìṣeré orí ìṣàbójúkú irun orí wọ́n fẹ́ fa irun orí akọ́kọ́ fa tòsí tó tó fa tọ̀tù yóò kọ́ fa bọ́ọ̀lù àpọ̀sù tó tó fa àpọ̀tù àbí yóò kọ́ fa apátọ̀ tó tó tó fa tòsí padà tó máa jẹ́ ṣe nìyẹn. torí ẹ̀ Aisha ní ọ̀rọ̀ ní ọmọ ọ̀tá ara ẹni wà tó wúrí yìí mo sáwọn ẹbí mọ tó ń ṣe ìmọ̀ra pátá amọ̀ra tí ọ̀tún síwájú òtòṣì wàfi sáánì ìletò ilé àti gbogbo àlámọ̀ ìgbésí ayé eléyìí lára ìpìlẹ̀ ẹ̀kọ́ táwọn òbí tá a mọ́ fáwọn ọmọ wa ni àìfojú fò ó o fẹ́ fún ọmọ rẹ ní nǹkan ọwọ́ ọ̀tún ni kò nà sí tó lówó bá ti gbà nǹkan lọ́wọ́ rẹ ọwọ́ ọ̀tún ni ó nà sí ọ wàá rẹ fọmọ rẹ ní nǹkan wàá na owó òsì sí ẹ̀kọ́ òun ló fẹ́ fọmọ rẹ kó kọ́ ara rẹ̀ torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ lẹ́nìí wọn ò mọ̀ yàtọ̀ láàrin ọ̀tún àti òsì ọ̀tún sì nìyí n tó mọ́ nǹkan abiyì nǹkan ẹ̀yẹ nǹkan àpọ́nlé làá máa fi ṣe gẹ́gẹ́ bí àdámọ́ rẹ̀ ẹ wá rí yóò sì nǹkan àbùkù nǹkan ẹ̀gbin nǹkan àdọ̀tí làá máa fi ṣe gẹ́gẹ́ bí àdámọ́ títí ẹ̀ náà tó bá yàgbẹ́ tó fẹ́ tábà làákàyè gbọ́dọ̀ sọ fún ọ ọ̀tún òsì náà tẹ́sí sọ ní tó bá fi ọwọ́ tó fi máa jẹ tó fi máa kó àmàlà náà lórí tábà eléyìí ni ìwà aláìlẹ́kọ̀ọ́ rẹ̀ ìwà aláìlẹ́kọ̀ọ́ kódà bá ta sùn apá ọ̀tún là á máa fi lọ́lẹ̀ òun lásùn lé lórí kì í ṣe apá òsùn ìgbòtàrí tá à ń sọ yìí sanabi kọ́ wa ṣe o sọ́mà Islamic education lára sanabi kọ́ wa tó kó sínú dọ́kítà ní ẹ̀kọ́ ìsìláàmù nìyẹn. torí ẹ̀ àwọn tá a jẹ́ òbí ẹ̀mẹ́jẹ̀ ká ká ti rí aláìsẹ̀ ká fọwọ́ yẹpẹrẹ mú wọ́n fọwọ́ yẹpẹrẹ mú ọmọ rẹ nígbà míì ó lè máa jẹun lọ́wọ́ ó wá ní kó gbà kó fọwọ́ wá náà ó tó gbọ́dọ̀ fún sọ rárá use your right hand àbí fọmọ rẹ sí ìgbàgbà mi ó wá fún tó lọ kó fi tó kó wọn á jẹ rárá bá a bá fẹ́ jẹ bá bá fẹ́ mu ọwọ́ ọ̀tún là á máa tì í síwájú ìṣọwọ́ sí. bódẹ̀ ṣe rí náà nílẹ̀ yorùbá náà nù ó ṣe déédéé àṣà wa nílẹ̀ yorùbá yorùbá pàtàkì wọ́n bá bàrà ọwọ́ ọ̀tún nǹkan ẹ̀gbin làwọn náà máa fọwọ́ sí ṣe ọ̀tún ọmọ tó ṣe nǹkan yìí nǹkan ẹ̀yẹ nǹkan àpọ́nlé. torí ẹ̀ níjọ́ òun báwọn àgbàlagbà bá náwó sí ọmọ pẹ̀lú ọwọ́ ọ̀tún tó mẹ́fọ́ ní nǹkan tó wọn fi kékeré bá náwó sí wọn ó sì lágbára sí rẹ̀ wọn ó bu ó rẹ̀ ìwọ ni orúkọ tó máa ń pè ní ọlọ́wọ́ òsì kíni ọlọ́wọ́ òsì pọ́ńdọ́rúkú ọlọ́wọ́ òsì pọ́ńdọ́rúkú torí ẹ̀ nǹkan yẹn nìkan ti fáwọn ọmọ wa ó pàtàkì dáadáa. ولما في حديث عثمان في حكاية من النبي صلى الله عليه وسلم واني من وين هنا لما وين كوا حديث عثمان بن عفان رضي الله تعالى عنه نقبع فنجش إن شاء الله أنه غسل اليمنى ثم اليسرى أنا بما فوتون كتب فوتو سيك eléyìí ẹ̀kọ́ dáadáa ta gbọ́dọ̀ dì mú ni. òmọ ẹlẹ́ fọmọ rẹ wọn sọ pé bàdáàd ni amlẹ́tí lẹ́tí ni mí fọmọ rẹ bá jẹun ọwọ́ sì ní í jẹun yóò mu ọwọ́ sì ní í mu ṣùgbọ́n àwọn kan wọ̀nyẹn nìyí àìsílámù bí lọ́mọ míì ti ń di lẹ́tí lókun jẹjẹ tó tọ̀pọ̀ lè lu ọwọ́ ọ̀tún rẹ̀ kó fi ṣe nǹkan àfọwọ́sùn. ó ti rí i o ti kíǹkì mọ́ o ti kíǹkì mọ́ làákàyè rẹ̀ o ti kíǹkì mọ́ làákàyè rẹ̀ torí ẹ̀ ó dọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn súnmọ́nù àlèrògbò adalk òun ní ìmọ̀ gbo gbígbó ibi tó gbígbó bẹ̀ tó bá sí àwọn gbo pọ̀npọ́n pọ̀npọ́n dúdú ẹ̀ tí yàn rọ̀ mo lọ mo bọ̀ mo lọ mo bọ̀ mo lọ mo bọ̀ àwọn ibi tó yẹ ká pọ̀. torí pé yàtọ̀ ń bẹ láàrin alimọ́sù àti aligasù alimọ́sù òun ká fọwọ́ ba omi fọwọ́ wa tó wẹ̀tì tí wọ́n wá wẹ̀tì ní ta wọ́n fẹ́ pa àkàn pa á lọ lẹ́ẹ̀kan tó máa ní apàbọ̀ apàbọ̀ kò sí bẹ́ẹ̀ àìmọ̀ pàápàá tó bá ti lọ tó ń bọ̀ ló sọ ń bọ̀ tó lọ tó ń bọ̀ ó ti di kí nìyẹn gaslo nìyẹn ṣètò tó wà láàrin gaslo àti maslo méjì ni gaslo máa ń bùkátà ọ̀pọ̀ omi gaslo máa ń bùkátà lílọ bíbọ̀ ọwọ́ lọ́pọ̀lọpọ̀ gbà so wọ́n ní kó o ṣe gaslo àlèyàdẹ́yìn nìyẹn wọ́n kàn fọwọ́ ara wọ́n sì ń gbẹ̀gbẹ̀ pa ni. wọ́n ní kó o pa mọ́sílò ráàfì kó o pa orí tó bá ju bá bẹ̀rẹ̀ gbóni gbó. ọ̀tọ̀ ni gásínú nítorí kiri alimọ́sílò mọ́sílò á lọ one two ọ̀sán òye òye kiri gásínú. àbẹ́lẹ̀ mi yóò débi kó fọ ẹsẹ̀ a máa fọwọ́ pa eléyìí ojú àná ìfowó a máa ń fọ ẹsẹ̀ gangan ni gaslo àrẹ́jù àrẹ́jù lẹ́yìn wàá kí sara àwọn ọ̀sán. لحديث عبد الله بن زيد أن النبي صلى الله عليه وسلم إليه شوكفا انتو شوكفا إليه حديث عبد الله بن زيد tó ní ànábì sallallahu alaihi wasallam àti àdè sọlọ́sẹ́ mọ́d wọ́n ní wọ́n gbé mọ́dù ọmọ wo ìgbàlá mọ́nà lọ́bìnrin mọ́dù àgbègbè àwọn ọ̀gbẹ́ni tó ń gbàgbé fún wa àti yẹn dákà mọ́dù la lò láti wọn dákà wa mọ́dù mẹ́rin òun ni sọ́ọ̀rù kan òun láàyò lórí kan. ókè tó wá já sí pé wọn rán nàbí sallallahu alaihi wasallam ànábì pè fún tòlùfẹ́ tòlùfẹ́ mùdì kí ni túmẹ̀ dèédé omi tó fún múdù kan tá a bá da sí mẹ́ta ẹyọ kan nínú ìdá mẹ́ta pàtàkì tó a olùlànà bẹ́ẹ̀ fi ṣàlùbàlà. ó dà pé àgbọ̀n yìí oye ẹ eh, anabi anabi mútu obìnrin ní ọ̀rẹ́ tó kún àtàwádà sí mẹ́ta ìdá kan àwọn ibi ṣàlùwà láti sọ̀rọ̀ bá wà lórí ìpínlẹ̀. so àbúrò pé ìdá méjì ìdá mẹ́ta sọ́rí tòlùfẹ́ tòlùfẹ́ ìdá méjì ìdá mẹ́ta olójẹ́ bẹ́ẹ̀ àtàwádà sí mẹ́ta one two three káwá mú ìdá méjì bẹ́ẹ̀ ṣẹpẹ́lẹ̀ bẹ́ẹ̀ mọ́ fún olóbìnrin mú ìrẹ́ gan nìyí tó bá ti yóò fi dé ojú òṣìṣẹ́ láti máa wùdí ọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi. kò tó ṣe ṣùṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam olú ìdá méjì ìdá mẹ́ta múkì ẹ̀ ìṣàlùwàlá pàjẹ́ àlàyé yẹ gbogbo ìrọ̀ àyè pàtàkì buhari tó ń fọ apá ó ń bọ̀ ó ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ lé lórí so ẹ̀rí òun náà ní wípé tá a bá ń ṣàlùwàlá tó a ti débi gúúsùlù ọwọ́ gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ bọ̀ ó gbọ́dọ̀ lọ gbọ́dọ̀ bọ̀ tí nǹkan kan bá ń bẹ tó bá pọ̀ ní tó mi máa wọ ara wa a gbọ́dọ̀ ṣe ìzára rẹ̀ á mú kúrò síwájú ká tó bẹ̀rẹ̀ àlùwàlá. so a sì máa kọ́ nínú hadith mi wípé àìfomi ṣòfò nígbà náà lè lo ìdá méjì ìdá mẹ́ta múdù tó ṣe àlùwàlá ìwọ nìyí bẹ́ẹ̀ lè lè dáwà bomi kẹ́ẹ̀gì kan fún un yóò lò ó tó ṣẹ́kù àmọ́ òun nìyí tó bá ṣí táàpù báyìí èyí tí ó bẹ̀rẹ̀ bí ṣe àlùwàlá yóò rẹ̀ tó dàjì drọ́ọ̀mù eléyìí ní ìdáradára ká pípẹ́ ká pọ́ nìyẹn àìfi nǹkan àìfi ṣòfò gbogbo lọ́lọ́mbá fún wa àìfi ṣòfò àìmáa fi ráre torí ẹ̀ tá a bá ṣí tap ká má yí tán ká má yí tán ká ara yí níwọ̀nba ká yí tápù nìkan ara yí níwọ̀nba tó mọ̀ ṣe tó tàbí ṣàlùwà láti wípé lábá yí ilẹ̀ lọ fàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ máa ṣe ìwà aláìlẹ́kọ̀ọ́ ni ó ṣe olùlẹ̀ fún wọn. ẹlẹ́ẹ̀keje tẹ̀sílífù tá a bá ń wẹ̀ tá a bá ń fọ̀ àbí à ń wẹ̀ ẹ̀ ká lo fífọ̀ ká rí pé oúnjẹ mẹ́ta ìyẹn ni pé ká ṣe àlùwàlá lẹ́ẹ̀mélòó ẹ̀ẹ̀mẹ́ta níbi tí wọ́n ti ní ká ṣe mẹ́ta ká ń bá ṣe mẹ́ta tá ṣe mẹ́ta sunday لحديث عثمان أن النبي صلى الله عليه وسلم ثم النبي صلى الله عليه وسلم توضأ ثلاثا ثلاثا عثمان النبي شاء الله عليه وسلم متى متى وقد صح أنه توضأ صلى الله عليه وسلم مرة مرة ومرتين مرتين من بوابين النبي سيليك نقول يعني náà gẹ́gẹ́ bí àǹfààní ẹ̀kọ́ eh, fíkìú ká fún wa láǹfààní ẹ̀kọ́ ó ní wípé kí àlùwàlá tá à ń ṣe mẹ́ta mẹ́ta gbogbo ẹ̀kọ́ là fi ń mọ́ra èyí tá a fi mọ́ra dandan òun ni tàkọ́kọ́ ìyẹn la fi ṣe tí wọ́n pè ní rọ́pò rẹ̀ hànà ìyẹn ni tá a fi láǹfààní láti fi kírun torí ẹ̀ bá bá ṣe lẹ́yọ kọ̀ọ̀kan a sì lè fi kínu gbogbo tí yẹn fàlù ọ̀la ṣe àlè fi ṣe. àdáṣe pé ìyẹn gángan òun ni àlùwàtá tọ́lọ̀ ní ẹ̀sìn. ṣé wá rí ká tún wá ṣe lẹ́ẹ̀mejì èmi kó afẹ́jọ́ lọ́sìn ayọ̀lẹ́ ọ̀rọ̀ ní àkọ́kọ́ gbogbo àlọ́lá àti tá a máa ti mẹ́ta a máa ti lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan àti perfect àlọ́lá wa a lè fi kírun bẹ́ẹ̀ a lè fi kírun o ti sún ọ̀rọ̀ bọ́ àìsàn so a lè fi kírun àmọ́ tá a bá tún sílẹ̀ kejì kẹta sẹ́ni kejì kẹta ẹ̀ nìyí àwọn eléyìí kì í ṣe fún rọ́pù rẹ̀ ádásì ló wà ó ti ṣiṣẹ́ kí ni tó fi ṣe ìjàwárò ní sábà ìpín yẹn ṣiṣẹ́ nìyí ẹ sì mọ gbogbo ẹnikẹ́ni tó bá tọ̀ ló bá yàgbẹ́ tí ó bá kírun ọ̀ràn yẹn ni kó ṣàlùwàlà àbí àlùwàlà tó jọ̀ràn yẹn tí ò gbọdọ̀ tó ṣùgbọ́n tó lè kírun yẹn ẹlẹ́yẹ kọ̀ọ̀kan ni. tó kílẹ̀ owó tó bá ti lè jẹ́ ẹ̀kọ̀ọ̀kan ó ti lè kírun àmọ́ nínú sunna tí ládàá owó fi pọ̀ dáadáa tábà bẹ̀rẹ̀ àkáṣe tẹ́jú méjì àti káṣe mẹ́ta mẹ́ta òun ló dáa jù àmọ́ kò túmọ̀ sí pé ìdájọ́ tó wà fún kínní ló wà fún kejì àti kẹta rárá ìdájọ́ tó wà fún alákọ̀ọ́kọ́ ọ̀ràn yẹn ni ìkejì àti kẹta sunna ni wọ́n torí pé kò sí tó kéré sí àkọ́kọ́ òun kò sí tó sí i àbí tí yorùbá ti ṣe gẹ́lẹ̀ tí yorùbá ti ṣàlàyé o. torí ẹ eléyìí nínú àfikún òun náà ní eléyìí òyìnbó àbò tẹkọrọ mọ́sẹ̀rọ̀ àyà náà wọ́n ní nígbà míì ìyẹn lè pípa orí wa náà a lè gbé lọ gbé bọ̀ gbé lọ gbé bọ̀ gbé lọ gbé bọ̀ lima lẹ́kọ̀ọ̀kan tí wọ́n jẹ gbogbo ìgbà lima sọ́ka àni ìsúmọ́rọ̀ ànáhùn tọwọ́ tọ̀ ha فمسح راسه ثلاثا تريبي بابا كان بواكم عثمان اسمه شعب ولا أقاوري لا متى وقال أسني رأيت رسول الله صلى الله عليه وسلم توضأ كذا قلوا رانا النبي ده نبي شبين إلاك جو الترتيب إذا الترتيب أو طبع ترتيب هو ká tó tẹ̀léra wọn ká tó tẹ̀léra wọn. Táwa ní káka one two three one to ten o ò ní gbé láti five one ní five three two one three seven percent tó bá ti ka bẹ́ẹ̀ nìyí o ò tún tẹ̀léra wọn nù tó bá tó tẹ̀léra wọn tó gbóni wá sí gbé one two three. Uh, uh so àlùbọ̀lá bá ní ká ṣe á tó tẹ̀léra wọn èyí tó yẹ ká tì síwájú á tì síwájú èdè ká tì síwájú òun ní ká kọ́kọ́ fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà ká yọ nínú ká sí mú papọ̀ ká fọ ojú ká fọ apá méjèèjì ká fọ pápá orí wa báyẹn kí lẹ́yìn ká wá fọṣẹ wa méjèèjì tẹ̀sí ìgbésẹ̀. Ìdí àwọn àpá àtúmọ̀ tó ń fi kún onítàǹpé ní Almuwalaat. Almuwalaat lábọ́ pè ní ìṣísẹ̀ntẹ̀lé. Létí ìrọ̀pẹ́ jáde wà lá nígbà tó fọwọ́ tán. Ní tó bá làkà ìlú kéde, ìgbókùn ní mẹ́fì. Òtítọ́ mẹ́tẹ̀ẹ̀ta tán. Lẹ́yìn náà kọ́, ó lọ ẹnu wa láti rìn bá bá ṣe é ṣe kan tán káwọn múmi káwọn mú kejì àwọn oníṣòwò ń gbàdúrà wọn ní àwọn kò ní ìbá wá wọn ní àwọn oníṣòwò látara ní ìlànà bájà tí wọn rí ló bá sọ̀rọ̀ bí jẹjú mẹgbẹ ọ̀tọ̀ wa parí ọ̀gbọ́n wá sí wàá tóyún ó fẹ́ lọ kọ̀ntínú òde tán torí pé dáàbò tó ti pínlẹ̀ ẹ̀ lè ìfẹ́ tó dé tó bẹ́ẹ̀ tí ẹ̀jọ́ sọ̀rọ̀ wọn àdéhùn áádàtà ní àláádà àwọn ènìyàn ṣẹ́ni yìí ṣe nǹkan yẹn àní sọ pé ó ṣe mọ́ ó ṣàlàyé lọ́wọ́ oṣù pápá ó yọ nínú ojú ọjọ́ oṣù pọ̀ ọ̀tọ̀ wá pa onítọ́ ó pa etí wá ẹwọ́ ó pa ẹsẹ̀ ó bá rántí pé ọjà tó rà láàárọ̀ lálábà òògùn òògbàjẹ́yìn lásàrò alábà láti ìgbàjẹ́yìn nígbà tó wá dé àwọn ẹ̀sìn máa ń lo nàìjíríà ìdíjú sí ìfọ̀ ìfọ̀dé rọ̀bìlà kò sí tí wọ́n pè ní gíní muwala ó ní tẹ̀rì tí àbí àmọ́ kò ní gíní alimuwala so muwala tuntun yìí lára èyí tí ìmọ̀ jẹ́ ká lù àlágbóńlá láàfíà yìí. لأنه غالب في وضوئه òjò àwọn sọlọmọ àwọn àṣọlọ torí pé káàtó tẹ̀léra wọn òun ni tá a rí kọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣàlùwàlá ọṣẹ ńlá táwọn tó gbà wá tí wọ́n gbà wá fún wa. لكنه قد صح عن المقداد المعني يقرب أنه أتى رسول الله صلى الله عليه وسلم بالوضوء فتوضأ فغسل كفيه ثلاثة غسل وجهه ثلاثة ثم غسل درعيه ثلاثة ثم تمضمض واستنشق ثلاثة ثم مسح برأسه وأذنيه wọ́n ní ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ó rinlẹ̀ lọ́dọ̀ àlejò sàrànlá àti ìdìbòfẹ́ lámà nínú ẹgbà wa alimẹ̀kadàm lónìí nípa àti yàtọ̀ tó ní àlejò sàrànlá àwọn àlejòfẹ́ náà wọ́n gbé omi àlùwàlá wá fún un ó wá ṣàlùwàlá ilé ọkọ̀ ṣe pàdásàlá kàfẹ́ ìtara àtàlẹ́ ó fọwọ́ rẹ̀ lọ́bọ̀ ọwọ́ lẹ́ẹ̀mẹ́ta وغسل وجهه ثلاثا وفوجنا لمتا ثم غسل الذراعين وفو أولين لمتا ثم تعمد مضوك لينا واش واجه يمكن وغسل ثلاثة أولين لمتا ثم مسى برأسه ورجليه وفو أولين أتي etí rẹ̀ méjèèjì tá a bá wù á rí pé tẹ̀lifíìmù bẹ́ẹ̀ sí mẹ́. so àmẹ́lẹ́ ìtumọ̀ wọ̀nyí òmùwò ìpìlẹ̀ náà fa olóògùn àwọn ní eléyìí ní gbogbo ìgbàlá tó pọ̀ látàmì ní ìfúnmọ́ ṣáàlù wà látà ó tẹ̀lé sí ìbò wa eléyìí òun nìkan ó yàtọ̀ tó bá níbẹ̀ ṣáàlù ni wọn àdéhùn sọ̀rí lákìn àlàáfíà ní ṣáàlù wọn ṣáàlù láyọ̀ fọ́ọ̀bà mi àwọn àlẹ́ sọ pé ó wà ó fi bẹ́ẹ̀ ká mọ́ ṣáàlù wà lábẹ́ àdéhùn bẹ́ẹ̀ pẹ̀lú pé ìsọ bẹ́ẹ̀ yóò mú akọlọ ayálu kò hàn ní yóò tún mú akọlọ ọ̀pọ̀lọpọ̀ àdìsọ́lá ní sàlámà àdìsọ́lá tó ṣe lẹ̀ sí. àmọ́ ìdáàtì mú bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ ṣàtìgbàlá tó wá parí tó wá rántí pé à ah, ní ìmọ̀pá wọn ní kú ní òṣè. wọ́n pa orí tí wọ́n fi pa orí kò tó. tásìkò yẹn bá súnmọ́ra wọn dáadáa àmọ́ tásìkò bá ti jìnnà síra wọn yóò tún ọ̀rọ̀ láṣẹ yóò kù sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kẹsàn-án àdúrà bàdà òun náà ní ká fi àdúrà lẹ́yìn bàtà bá ti fi àdìgbà látàn. لقوله صلى الله عليه وسلم أنا بن ما منكم من أحد يتوضأ أما من المسلمين من المسلمين تباشر بالله فيسبغ الوضوء ẹni tí àwọn ọ̀la dáadáa fún ìmẹ̀yà fún wa sì báyìí pé ashhadu an la ilaha illallah mo jẹ́rìí pé kò sẹ́ni tí jẹ̀sìn tọ́ sí lódodo àfọlọ́wọ́ Allah wahdahu la sharika lah lóhùn nìkan ṣoṣo ni ìjọsìn tọ́ sí ọba tí ò gbọ́dọ̀ fún níbi ìjọsìn wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu mo sì jẹ́rìí pé kò sí ẹni tí ó jẹ́ òjíṣẹ́ gbẹ̀yìn fún mi àti Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ọlọ́run ni ànábì ọlọ́run sì ní pẹ̀lú. ànábì ní ìwọ̀n ní sọ gbólóhùn yìí ìgbìlá tó ti há sí láwọn àbọ̀ àgbẹ̀jẹ̀dá àsàmáàlìyá yẹ́tò kọ̀rọ̀ mi àyè àṣà irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn tó bá kú tó bá dáhùn sí mọ̀ wọ́n á sílẹ̀kùn àjẹ́nà méjì ẹ̀jọ̀ kan tó bá wò wọn ní wọn ní wọn bí dẹnu ẹlẹmí ìparí tó báyìí wà nílẹ̀ wọn sì ní lọ́wọ́ sókè wọn nà owó òkè wọn sì forí ẹ nà fóònù tó bá ń gbẹ mo mi lọ́tọ̀. Ìgbà máa ń ṣe bá ti padà ọ̀rẹ́ ìtàn aṣáájú ọmọ ìlà àti ìlọ́lọ́ aṣáájú Amdá Muhammadan Abdul Warasiri. Ìgbọ́ òwúrọ̀ ó tún fi fún un tó bá mọ̀ ọ́. alábìdá lọ sí pé ọlọ́run bá ìwé olúwa mi jẹ́ àyìnbẹ̀tẹ̀ wọ bí kàmí fún àwọn olùgbò akíkí bá lọ sọ́dọ̀ rẹ̀ wọ̀jẹ̀ á ní nílẹ̀ lè fọkàn tó ìrírí yẹ máa bẹ nínú àwọn tí ọlọ́run ọba ó fọ̀ mọ́ tó gba ìfọ̀mọ́ wọn ìmọ́tótó wọn. وعن أبي سعيد أن النبي صلى الله عليه وسلم قال نبوة النبي من توضأ ولأنكم تباشي الولاء فقال سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك هو صلبلون تعصي بلوني kì í ṣe àìmọ̀ fún olókù ọ̀pọ̀lọpọ̀ wa ojú ni kì í ṣàìmọ̀ fún wa olùgbòlóhùn tá a máa ń pè ní kàfárọ̀tú alimẹ́jèrè nígbà bá fẹ́ dìde ní any city tàbí fẹ́ dìde tàbí parí ọ̀rọ̀ tàbí parí ìdúró tàbí dìde ó ní òun yẹn lè ní àdáni ìfẹ́ tó ń dá lè sọ àwọn ẹ̀rọ a máa ń pè ní kàfárọ́ tú àlùmọ́jẹ̀lẹ̀ sí gbọ́dọ̀ dáa fi ń wá àfọ̀mọ́ kúrò níbi àtisọ́ níbi ìjókòó tá a wà àṣìgbọ́ níbi ìjókòó tá a wà àṣìwò àṣìwí àṣìjókòó jẹ̀mọ́ tó ẹ́ rí pé táǹfà bá parí wá àti wá mọ́ sọ bólú ìlú tó yẹ ìparí ìjókòó nǹkan méjìlá láǹfààní láti ṣèkan nínú méjèèjì alákọ̀ọ́kọ́ káṣọ àgbẹ̀kẹ́ ọmọkùnrin ní abdul aṣẹ́nu ọ̀la ilẹ̀ ilẹ̀ àìní àṣẹ́kùn fún àtúntò rẹ̀ àdúgbà sọ káṣẹ̀ fún àtúntò rẹ̀ ọmọ wa ní ìṣẹ̀lẹ̀ اللهم صل على محمد وعلى ال محمد وسلم lórí ẹ̀sìn mọ̀ ọ̀gọ́ta àpapọ̀ àgbàlú àti sanigba mi wọn ni wọ́n tó lọ́ọ̀rùn aláfẹ́jìnlá muhammadu wa aláhàlùdí wa aṣáájú wọ́sọ̀gbìn. Gbọ́dọ̀ fún àyè nìyí, kàfá láti dìbò bírísì, àlẹ́bí sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ó lé ní kòwò ní iṣẹ́ kan láti kòwò ní ìjókòó tó wà tó fẹ́ dìde kúrò ń bẹ̀. Ó ní àfikí ọlọ́run bàbá sọ̀rọ̀ ánà ó ṣe àmójúkúrò gbogbo àwọn àṣìgbọ́ àṣìsọ nítorí sí ní ẹ̀ṣẹ̀ níbi ìjókòó ọ̀ṣẹ̀ torí ẹ̀ a lè ṣe lẹ́yìn a lè ṣe tọ̀hún a lè ṣe sọ̀rọ̀ ánákà wọn àwọn ọmọdé ábẹ́ wọ́n aṣọ àwọn aláìlá ilẹ̀ áàtì wọ́n aṣẹ́kọ̀ọ́ àfihàn a sì lè ṣe sọ̀rọ̀ ánákà wọn àwọn ọmọdé ábẹ́ كمان قال لي فيه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله خدوا باله mọ́kà lámúdá ṣẹ̀rá aláka sájúráka ka, ò mẹ́sẹ̀ ńlẹ̀ bí tuntun tó bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣẹlẹ̀ bá ọ̀rẹ́ ìṣọ́ ọ̀rẹ́ aláàbá ṣọlá rẹ̀ kàdé ọ̀rẹ́ mọ́kà wọ́n fẹ́ lẹ́yìn òkun ẹ̀ ṣe sínú àbẹ́bí júnior àbẹ́bí ni ọ́ gbàdé ṣe sínú ẹ̀yìn ó sì wá tí wọ́n dé mọ́ jù ú lọ. Sọ̀rọ̀ lẹ́yìn àbẹ́bí ni gbogbo wa òun àdáṣe bá ṣe tó sọ sábàbá àtẹlẹ nínú ẹsùn yìí ohun táwọn náà ṣe táàfẹ náà nù. ẹlẹ́ẹ̀kẹwàá sọlá àtúrà kàfẹ́ yìí bàdà ìyẹn nígbà tá a bá ṣàlùwàlá lọ́sàn-án láàárọ̀ lálẹ́ lẹ́tìtàn aláǹfààní ká mọ́ráká méjì wá lẹ́yìn rẹ̀. eléyìí ni wọ́n pè ní ah, wọ́n pè ní náfìlátù odò náfìlátù àlè odò kìí ṣọ̀rọ̀ yàn àmọ́ dáa kíyàn bá lè fún ọ ṣe pé kò ṣàlùwà láwo kó mọ́ mu náfìlà rákà méjì wá. يقول عثمان بن عفان رضي الله تعالى عنه بعد أن علمهم صفة وضوء رسول الله صلى الله عليه وسلم wọ́n ní ẹ̀rí òun gbà tí Usman tó fáwọn tó sì ń jẹ́ kí wọ́n mọ̀ ìtànàbí sallallahu alayhi wa sallam tànàbí sọ àti tó ṣe débi pé òtúmọ̀rọ̀ ni àìsùn nàbí yà sallallahu alayhi wa sallam wọn nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tọwọ́ dọ́à ànábì ṣàlùwàlá náà wà òdó yàda gẹ́lẹ́ bó usman ṣe ṣe ìlànà bí ṣe ṣe ìyàpára nàbí yà sallallahu alayhi wa sallam nígbẹ̀yìn ànábì wa ni mọ̀ntàwọ́ dọ́à náà wà òdó yàda fẹ́nikẹ́ni bá fi ṣàlù alábò alábi ṣe ṣe yìí o tó mọ páàmà ó sàn wá tìpé ọ̀ráka araka fẹ́yìn omuna sílẹ̀ araka méjì wa ìyẹn tó bá dá sí ẹni yẹn yìí kò ní ìrò kan tó fẹ́ kí tẹ́lẹ̀ tó bá ní ìrò fẹ́ kí tẹ́lẹ̀ ìrò yẹn ti rọ́pò náà fi láti lè gbogbo ìṣàlù alásán àkàtà àlùfáàjì rò fún èkì wọlé ó wá lọ fẹ́ tọ́kọ́ kí láti lọ́wọ́ sí nítorí pé àárà tí kì í yí ọ ò ní ṣe báà. ṣùgbọ́n lọ́kọ́ dájú pé ìrún ìrún mẹ́fìlá àyàkà méjì yẹn nìyí a gbọ́dọ̀ mú wá ṣàǹgẹ́lẹ́ sí tá a bá nínú ní ìta fẹ́ tí tó jẹ́ rákà méjì tó fi bọ́ sípò ẹ̀. so ó ní láyé àdúró fihima nafsa débi pé ẹni nì kò ṣe ròyìnròyìn púpọ̀ lórí ẹ̀mí kò gbẹ́ni ẹ̀ sọ ẹ̀dá ara rẹ̀ sọ̀rọ̀ púpọ̀ nígbà tó fẹ́ múná fúlà yẹn wá onígbàfàrà láàbù mẹ́ta fábọn náà ní gbọ̀ngbí ọlọ́run ṣàmójútó òun tó ti tìwájú ní ọ̀ṣẹ̀ ń ṣàmójútó rẹ̀ fún. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال أنا بشرف بلال لكم Bilal bin Rabah gbogbo alámọ̀ òun lẹ́ni àkọ́kọ́ kọ́kọ́ pèrò tó pèrò síta àti gbogbo gbogbo ẹgbẹ́ akẹ́yìn Bilal bọ́ọ̀lù ọ̀bá Bilal bin Rabah olóúnjẹ olóko sọ ọlọ́ tó pariwo síta olóko pè ní wálé fún sàrà. Anájú wa ń sọ fún un nígbà tí wọ́n kírun àṣùbà àtàn arábìnrin ya Bilal ìwọ Bilali àṣùgbọ́nì ni bí arjẹ́ àmàlẹ́ amẹ́lìtìhó àwọn amẹ́lìtì àhófẹ́lẹ̀ Islam dákùwọ́ Bilal mo fẹ́ kó sọ fún mi iṣẹ́ wo ló wà spẹ́ṣíà tó ń ṣe nínú ìsìláàmù yìí iṣẹ́ wo ni tẹ́lifọ̀n ṣerú ẹ̀ torí pé fa ẹ̀mí fẹ̀mí tó dáfana àlejò bẹ́yìn ẹ̀yẹ dẹ́yìn ẹ̀jẹ̀ náà torí pé mò ń gbọ́ ohun bàtà ẹsẹ̀ rẹ lẹ́yìn mi nínú àdìjẹ́ náà iṣẹ́ wo lè ṣe tó fi ní ládà ilé tó fi láǹfààní sílẹ̀ ha bilal ní máa amílkì amẹ́lẹ́ni arja ìbí olóhùn iṣẹ́ kankan tó ń ṣe tó tóbi lẹ́nu òun tó wà special lọ́dọ̀ òun ju wípé a ní lẹ́mù. أطهر أو لم أطهر olùlọ́mẹ́lẹ́dì ní ìwá ìmọ̀ra ní ìṣe ìmọ̀ra kankan rí ní ìṣàlùwàlá rí àbí ní ìwẹ̀wẹ̀ rí fi sáà ti nìlẹ́yìn ní náà nà rí lẹ́ni táyì ẹ̀là sọ̀lẹ́yìn tú gbèdáàlì ká tòwó àfi kó wù mí yìí kó lẹ́yìn tó wá sí ìmọ̀ra tán òun á múná sílà wá lẹ́yìn ẹ̀ máa kó ti bà lé àdìpọ̀ sọ̀lẹ̀ wọn náà bá gbà mí láàyè fún ti irú ẹ̀ torí ẹ̀ eléyìí níbi láàyè máa ṣe wọn náà àfa àmọ́ pé ní náà fi láti odò kò sígbà tó lè mú wa àmọ́ náà fílà ó kún sí méjì níbi ìrún gan fúnra ẹ̀ ìrún náà fílà rẹ̀ kún sí méjì aláwọn kan rọ̀ wá tíbù. الرواتب، النوافل، الراتبة، àwọn eléyìí ni àwọn ni wọ́n pọ̀wọ́ lé ìrun ọ̀ràn yàn wọ́n pọ̀wọ́ lé ìrun ọ̀ràn yàn bóyá pátó kí ọ̀ràn yàn àbílẹ̀yìn tá a kí ọ̀ràn yàn tán àwọn làwọn pè ní ànàwáfíl àrọ̀tìbà àlèkí mẹ́wàá àlèkí méjìlá lójoojúmọ́ méjì rákà méjì ká tó kásùbà ká náà pè ní rákà tá àlùfàjìrì ká kí rákà mẹ́rin ká tó kí zórí ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́fà ká kí méjì lẹ́yìn tá a bá kí zórí tán ó jẹ́ mélòó ó jẹ́ mẹ́jọ ká kí méjì lẹ́yìn tá kí mọ́gírìbì tán ó jẹ́ mélòó ká wá kí méjì lẹ́yìn tá kí ṣáì tán ó jẹ́ mélòó ẹnìkan ò ní kíráka yìí jẹ̀nà àfikún ọlọ́run ọba kó kọ́ ilé ńlá fún náà jẹ̀nà. a sọ fún wa pé ó lè jẹ́ mẹ́wàá nígbà tí títí zúrì bá jẹ́ méjì ká tó méjì lẹ́yìn bàbá kìtàn méjèèjì náà lónìí rẹ̀ ọmọ sálámà radiyallahu ta'ala anha òun gba mẹ́wàá wá Aisha gba mẹ́jọ wá kánábì mọ́ńkì sallallahu alayhi wa sallam ṣàwọn ilé ìlàpè ní anáwáfí arratiba wọ́n fọwọ́ lé ọ̀ràn yẹn nínú aláṣàrì sọ̀látọ̀ àṣírí kò ní náfìlà kankan tó mú wá yálà níwájú àbí lẹ́yìn àmọ́ lẹ́yìn ò sọ pé àlè kí náfìlà ká tó kí àbá àlè kí náfìlà lẹ́yìn tábà kí tán. àwa ní àwọn ọ̀ràn náfìlà kan a máa ń pọ̀ wọn ní dawatul asbab dàwátú al-asbab àwọn náfìlà ni sábàbí ló mú wa kí wọn tí sábàbí mu ò bá ti ṣẹlẹ̀ àníwulẹ̀ kí wọn nínú ẹ̀ òun náà ni tahiyatul masjid owó mọ́ṣáláṣí ìfẹ́ jókòó mọ́ṣáláṣí òun náà fìlà rákà méjì rẹ̀ kí ló dé torí mo fẹ́ jókòó mọ́ṣáláṣí tó túmọ̀ sí pé ọmọ mọ́ṣáláṣí tó bá dúró kò níbi ìjókòó yẹn gangan òní ìlà wọ́n ìlà záàlá ti lè ìlà záàlá ti lè màlúùdà nígbà tá a bá ti jókòó ẹ̀yìn tí jókòó máa ń bí kò níbi fún wa àmúgbà tá a bá ti fẹ́ jókòó sábàtà ti lè ìlà sábàtà ti màlúùdà tí jókòó bá ti fẹ́ wáyé àmúná sílẹ̀ àràkà méjì wà tó ti pé àwọn àfáàní yàtọ̀ ẹnu lórí pé ṣọ́ra yẹn àbí kì ṣọ́ra yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni lára náà náfìlà tún àlùkòdò náfìlà tá a máa ń kí lẹ́yìn àlùwàlà so záàtù sábàbí ni lára àwọn zọ̀bátò àṣìbáàbì ni torí ẹ àwọn kan tá a kàkálẹ̀ yìí òun làwọn tá a máa ń pè ní súnànú àlùkòdò iṣẹ́ ọlọ́ọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ á mú lọ́wọ́ tó tó àlùkòdò gbogbo àwọn kan wọ̀nyí náà láti kọ́ra sí mọ̀ àmọ́ ẹ̀ẹ́ ìmọ̀ nínú ìsìláàmù tí ò bá ṣiṣẹ́ rọ́fò olùjẹ́hàlì àmọ̀ àti wá mọ̀ yẹn ni pé ìmọ̀ àti gbá ìmọ̀ kan kúrò yóò mọ ṣiṣẹ́ àtàfàbùtù tẹ̀síbíìtù ẹ̀lì a máa ṣiṣẹ́ pé ń tá a mọ̀ ó tún dára lójú a máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ àbí kó ṣiṣẹ́ kí ni kó ṣiṣẹ́ kí ni tẹ́tìkìrọ̀ àmọ́ a máa fi gbàgbé wọ́n á máa wà létí tó dé ẹ̀sìn àmọ́ ò a máa fi gbàgbé wọ́n á máa wà létí àmọ́ pé bẹ́ẹ̀ kó ṣe ká ṣe é nù àwọn gbàgbé gẹ́gẹ́ bíjọ mi nìyẹn so ìmọ̀ òun wá rán wa létí lára àwọn ọ̀nà tí a fi máa ń lo ìmọ̀ nínú Islam nínú ẹlẹ́ẹ̀kẹrin tá a máa ń lo ìmọ̀ òun náà ni al-idikhar ìyẹn máa ń fi ìmọ̀ pamọ́ torí pé létà kó lu rólé tó bìt kí ni gbogbo ohun tí èèyàn bá mọ̀ nìyẹn máa sọ bàbá sọ pé gbogbo ohun tí èèyàn bá mọ̀ pọ̀ nìyẹn máa sọ kò túmọ̀ sí pé tásìkò àti sòdó ló bá tó káwá fọwọ́ lẹ́nu ká dákẹ́ ní ìfẹ́ sọ̀rọ̀ ní rárá o kò gbọ́dọ̀ sòdó lò àmọ́ ṣe gbogbo òdodo là á máa sọ gbọ́n yẹn ni pé kì ṣe gbogbo gbà lá máa sòdó lò àmọ́gbà tó bá ti fẹ́ sọ̀rọ̀ o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kan àti kí ni òdodo so a lè mọ òdodo nígbà míì tá a bá rí i pé kò sí ní tó bí sísọ rẹ̀ á dákẹ́ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ ọmọ tó gbọ́njúmọ̀ yẹ́ ẹ̀ pé oníṣìnà ẹ̀ ni ó gbọ́njúmọ̀ yẹ́ ẹ bẹ́ẹ̀ pé áá ìyá ìlú oníṣìnà nìyá ṣẹ́gbọ́n mọ́ ni kò gbọ́dọ̀ lọ wádìí ọ̀rọ̀ àbá rẹ̀ wípé <laughs> bó lè ṣe pàdé ṣe ṣáfídù nítorí ìfẹ́ tán wọn lẹ́yìn pé wọn lè ṣáfídù pé agbomi bẹ́ẹ̀ náà wádìí wádìí lè wádìí pẹ́rẹ́ yóò gbọ́rọ̀ jẹ́ pé tí èkú ọ̀rọ̀ bàánú yẹ̀ ni bẹ́ẹ̀ sọ àwọn kan mìíràn bẹ tí wọ́n ti pé a mọ̀ ọ́n àmọ́ àwọn tó ń bẹ wájú wa tá a bá sọ ọ́ fún wọn kò ní lékún mímọ̀ wọn déédéé èyí tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ká tó sọ fún wọn yóò dàrú kódà ó lè ṣokùnfà tẹ́lẹ̀ mi ò wí áá fún dá gbogbo ẹ̀rù àwọn wáyé bẹ́ẹ̀ torí ẹ̀ àlẹ́ ẹ̀ yá àti ibi tabarruj ìmọ̀ wọn wá stage by stage know. level by level you know. class by class ni máa wá tí máa ṣe máa wá mi torí àì fún àì kó mọ̀ tán fún yàn ẹni bá kó mọ̀ tán fún ẹ ṣe lóore ẹ fẹ́ pa ni torí pé ìmọ̀ a máa pààyàn lórí bàtà ọbẹ̀ ṣe máa pa ni lórí ìmọ̀ a máa gbé ni lọ bómi òdo ṣe máa ń gbé ni lọ ẹni tí a fẹ́ kó mọ̀ fúnlẹ̀ kan náà ó dàbí ẹni tẹ́ ẹ mú lọ sáàárín òkun tẹ́wájú sílẹ̀ tẹ́wájú kó mọ̀ wẹ̀ ṣé yóò wẹ̀ omi ògbè lọ ẹ mú lọ àní okun àní ọ̀sán wá jù bẹ́ẹ̀ wá lọ́yà wẹ̀ padà sí tí òkun àbí tí ọ̀sán bẹ́ẹ̀ náà ni àìṣe báwọ̀ a máa ń fún yàn nímọ̀ bíi tadarruj la máa ń fún láti máa sọ pé mọ̀nà àlìmá ṣe ẹ̀lì mọ̀nà àlìmá ṣe ẹ̀lì ẹni tó mọ nǹkan ẹyọ kan takabara yóò ní gbèrágà gbogbo àdúgbò náà máa dàrú yóò mọ̀ sí mọ́tíláṣí ni ah no sẹ́yìn mọ́ pé sẹ́yìn máa fẹ́ ṣe kọ́mọ̀ náà a lè ṣe kọ́mọ̀ yẹn méjì méjì méjì méjì méjì méjì nǹkan ẹ̀ka mẹ́wàá náà nìyí nù gbogbo mọ́tíláṣí fẹ́ dàrú náà ó bá ń kí mi báyìí ó kàn gbọ́ pé ah bàtà yẹn lè bàtà kí mi báyìí wàhálà dé nìyẹn o gbogbo mọ́tíláṣí máa wọ bàtà ah èyí wọ bàtà ni èyí wọ bàtà ah yẹn lè wọ bàtà kí mi ni من علم شيئا تكبر ومن علم الذراع انتم لدي شبر نقول شبر لي من علم شبرا يعني شبر كان لي يقول لي برادا اما بيبا ما زراع زراع <laughs> لا في ذي تواضع يوني ريسبكت وانا ومن تقدم bí ẹ bá tún tẹ̀síwájú alima annahu la ya'lamu shay'a apàdà adé stéèdì kẹta pé ah àyẹ̀mí jẹ́ ẹ̀mọ́ kankan bó yẹ rí nù tó bá kọ́kọ́ kẹsẹ̀ bodò wá sódò ó mọ̀ wíwá ah, tí kò tiẹ̀ jìjì kò tiẹ̀ jì báyìí náà lọ kò tiẹ̀ jìjì báyìí náà lọ tó bá ti kẹsẹ̀ bọ́ tó bá ti dé rókún hmm, wà á jẹ́ntù wà á jẹ́ntù nìyí bọ́ omi ti yí ẹ ká wà láàrin ìbáyìí tó bá tún wá débà díẹ̀ gentility yóò tún wá pọ̀ sí tó bá tún wá tẹ̀síwájú tó bá ti débí àwọn pé ah mi ìmọ̀ wẹ̀ o ìjà ẹlòmíì tó omi ti jù ọ lọ bí màá ṣe rí gẹ́lẹ́ nìyẹn so ká wá mú ìràn ẹni tí ó wẹ̀ rí ká wá mú ọ sáàrin omi ká wá ju ẹ̀kọ́ yá máa wẹ̀ ẹ pàtípá bí màá ṣe rí rí ayẹ fún yàn ní màlẹ́ kan náà so lára àǹfààní mímọ̀ òun nìyẹn a máa ṣiṣẹ́ tẹ́tíkẹ́ ọ̀ àzíkọ̀rọ̀ ọlọ́ni fàtàkì fa iná zíkọ̀rọ̀ àǹfọwọ́ ni mo mìíràn ọlọ́run yóò ṣe nígbà gbogbo lápá ẹni ọ̀gá ìbádùn wàhálà alùwàlà alùwàlà gíná wà náà lọ àìsàn bí ẹ bá padà sínú mohatul kótó àwọn tíra tó jẹ ìyá àwọn ìyá tíra àwọn ìyá tíra wà àwọn pọ̀ ní mohatul kótó gbogbo mọ́jà ní kọ̀ọ̀kan mọ́lìkì ṣáfì adínàfi àǹbàlì ló ní mohatul kótó àwọn mọ̀lìkìyà àwọn náà ní alẹ́ kíkàr umu kutubu fikiria nìyẹn alisikar àwọn ṣàfihìyà àwọn ni wọ́n ní kíra alimọ̀jùmọ́ sẹ́rì mu'adhab umu kutubu tí wọ́n nìyẹn àwọn hanafiya àwọn ni wọ́n ní alimọ̀bsut àwọn anabila àwọn náà ní alimọ̀gbìn ibn Qudama tí ẹ bá ti ka kíra sí ti dérélé tán síbi ti parí torí pé ọgbọ́n tíra mẹ́rẹ̀ẹ́rin yìí kìí ṣe tíra mọ́sí àbí ó ti di tíra tó kó gbogbo mọ̀záìbù ilé ayé pátá sínú ìkọ̀ọ̀kan nínú wọn. ẹ̀kọ́ kan bẹ tán pé ní fẹ́kọ̀ọ́ ìmọ̀ para náà comparative thinking studies ẹnu mọ́sí àbí ilé ilé ilé ilé ìwé gbàpọ̀ tó wá wò ló ráìtì wo ló rọ́ǹgì last stage bí mo fi ti parí sí òun nìyẹn. inshallah a mọ̀ tẹ̀síwájú ní next week abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ̀yé fúnikálùkù wa sọ̀rọ̀ tá a bá ní béèrè ṣe kí ẹ náwó dàm. náà ọ̀yà. nígbà àkọ́kọ́ tá a fẹ́ ṣàlàyé nípa pé tó bá ṣe àgbàdá ló wá dáadáa ìwà àkọ́kọ́ lórí wọ́n gbé iná yàrá ibi ìjẹ́ bóyá tó ń ṣe yàrá láti máa tó wá dàgbé láti ṣe ojú tó wá bọ́ sí stage ní ìlọ́fẹ́ yẹn ìjẹ́ tó wá fẹ́ wá tó ṣe que se pueda hacer llega a aumentar para todo Chile, la zona de masa en todo Chile. Now, ẹni tí ó gbàgbé stẹ́ẹ̀pù kan ìgbà ìwàlá àmọ́ rántí tó tó parí àbígbà tó parí tán tí ó bá padà síbẹ̀ kò àtìlẹ̀ kan kò bá àtìlẹ̀ méjì kò bá àtìlẹ̀ mẹ́ta ẹ̀ẹ̀kan òun lọ́nà yàn ìkejì súnmọ́ ìkẹta súnmọ́ ó ti sọ fẹ́ pé níta àmọ́ ń ṣe lẹ́ẹ̀mẹ́ta ni òun wá ṣe lẹ́ẹ̀kan ó kéré jù yóò ṣàṣe lẹ́ẹ̀kan àbí tó bá ṣe lẹ́ẹ̀kan kò ṣe rárá nù ẹ̀ẹ̀kan tó ṣe yẹn gangan gangan ó ti tó fi kírun tó la fi mú mú wá fún wa mùdùmùdùn tó ń bẹ níbi ìṣàlùwàlá lẹ́ẹ̀kan àti ká sí méjì mẹ́ta látara pa aṣọ àyàgbẹ́ tá a bá ṣàlùwà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti tó wàá kírun ìyẹn ni tí irun kíkí béèrè fún lọ́wọ́ wa ṣẹ́rí méjì mẹ́ta tá a ṣe ń ní a tó fi ń wá àlékún ni a fi àwọn eléyìí ni a fi ṣe rọ́pùlù adat a fi ṣe zawalu kini alakhabar now so ẹni yẹn lè sílẹ̀ kan náà lè sílẹ̀ ní cabinet bá ti rọ́ lọ́rùn. Ṣé ṣe àpò

kéré tẹ tẹ pé ní ìsìn kápá tó ní ọjọ́ àwọn ará rẹ̀ nìkan kàn fún wọn fún un ṣe pé láti máa lọ sí ájì ǹjẹ́ ṣé ìgbóná lọ́lá dùn ṣé kó lọ sí ájì ni àbí kókó yẹn tọ́ ju àwọn ará ilé rẹ̀. àwọn ò bẹ̀rẹ̀. ọ̀sẹ̀ yẹn wáyé ní nínú àwọn ọ̀gbọ̀n tó ń ṣe lẹ́sẹ̀ wáyé ní ojú àwọn ará ilé ìgbà ọlọ́lá jù lẹ́yìn ìgbà tó ń ṣe ẹrù yóò lè rẹ àwọn náà wọn dàbí àbújá bá rí nam tí ẹ bá ti ìgbéyàwó tó ju ilé fún gbàgbé lóyún ẹhẹn mi ti rántí ṣègbèrè ẹlẹ́kejì yẹn nìyí òní pé sáà lè pàníyàn méjì pọ̀ nítorí tẹ̀yíyá sí masjid o strong do nafilatul wudu lọ ẹnu gbogbo àwọn afáàpọ̀ lórí pé nafilatul wudu nafila náà ni àwọn tẹ̀yàtì masjid ẹnu òpó àwọn jùmúrù gbà pé nafila àwọn yòókù ní ọ̀ràn yẹn ni torí pé gbólóhùn tó wá gbólóhùn ọ̀ràn yẹn ni ọgbọ́n ṣe kàlùbá ní gbogbo àti ìgbà ọ̀rọ̀ gbà pé ọ̀ràn yẹn ni wọ́n gbọ́dọ̀ kì àti tó bá ló so ẹ tó wá ṣàlùwàlà tó fẹ́ jókòó sí mọ́ṣáláṣí iṣẹ́ kan bẹ lọ́rùn tí ó sì so ó ti wá sàrànwọ́ tó ń fẹ́ mú náfìlà lọ́wọ́ hmm, kò sí náfìlà kankan tó fẹ́ mú wá mọ́ ju pé ètò ìjọra yẹn ọ̀ràn yẹn àti náfìlà tá a bá fẹ́ pa á pọ̀ àníyàn ọ̀ràn yẹn lánìí ṣókèlè ọ̀ràn yẹn àti náfìlà tá a bá fẹ́ pa á pọ̀ àníyàn ọ̀ràn yẹn lánìí a gbọ́dọ̀ gbá níyàn èyí tá a bá ti lè gbé òun ni ló ní ìdájọ́ tá a bá sọ pé tọ̀ irú nísìnyí ẹni tó fẹ́ jẹ ẹni tó fẹ́ san Ramadan níjọ Monday ó rẹ̀ tó fẹ́ ṣe náfìlà Monday fọ́nrán ẹ̀sìn tó lékè lẹ́mìí ni pé náfìlà Monday ni ẹni yẹn kò sí kí Ramadan àmọ́ tó bá ti mú ọ̀ràn yẹn wá náfìlà Monday nǹkan tó bá ti mọ́ndé mọ́ndé nọ́tìlà mọ́ndé ti kó sínú ẹ̀ so tẹ́lẹ̀ ẹ bá ti ṣe tẹ̀híyà ti mọ́sídìd súná ní ìlòdò tó ti kó sínú ẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ẹni tán kówó fún pé gba owó yìí fi lọ sí hajj òun wá gbowó kò wá lọ hajj òun jàǹbá ni bí o ti ṣe lọ rẹ̀ ń ta pé bí wọ́n bá lọ yóò lọ jalè lọ́nà yìí yóò lọ jalè yìí ọ̀tọ̀ ni tó ló ń jàǹbá ni wọ́n kó okùn lọ sí áìdì wọ́n kó okùn kóbi lọ sí áìdì. owó kí náà kó fún owó bùkátà ló wá áìdì. òun náà ní jẹ́ irú àwọn ọmọ máa ń jalè ní áìdì. ohun tó bá kó fún wa ní wọ́n máa ní ká fi ṣe ní ká fi ṣe tá a bá gba sítẹ̀ bí láì mọ́ṣáláṣí wa yìí àgé ẹ̀dá àgé ni o àgẹ́ra fẹ́ ra ọ̀pọ̀lọpọ̀ gbọ́n ọmú wa ọmú wa tá a bá kójọ kó sí tá a gbọ́dọ̀ fi ra ju àgé lọ. òye tó bá dá sí pé tọ̀ nígbà tá a gbowó yẹn tán níjọ́ kejì ẹnìkan bá kó àgbò wa lọ́fẹ̀ẹ́ ṣẹ́rú yẹn á fẹ́ ra àgé sí táàgì bá ti wá fẹ́ pọ̀ á lọ ra àgé á kó fún mọ́ṣáláṣí mi fáàmù sì fi bàjẹ́ àgbẹ̀fọ́ yẹn á lè fi rìpí rẹ̀ bóyá ní nìyẹn. àfikún chọ́ọ̀chì lè ṣe kí là ní àwọn tó fowó lẹ̀. ṣé wàá fi ra gé. ẹ̀ẹ́dọ̀ padà fún wọn náà ni tí ó bá rọrùn ṣé mọ́tíláṣí náà tẹ̀ àdé gbogbo kí dàgbà láàrin mọ́tíláṣí ilé àti gbogbo ọgọ́sá káàkiri ṣẹ́kẹ́ náà ni wọ́n gbogbo mọ́tíláṣí dájọ́ kan náà ni wọ́n ó sì yé mọ́tíláṣí mi ní ṣe méjì àgé ẹlọ́pọ̀ fáwọn lẹ́yìn tí wọ́n bá fẹ́ dá ìbá owó yẹn sí fan ẹ máa sí kí àníyàn àwọn ènìyàn yes tí ó bá tó wá rọrùn owó yẹn nìyí ẹlọ́pẹ̀rẹ̀ àdí ẹkọ fún mọ́tíláṣí bòmí torí pé àníyàn ẹni tó bá tọrẹ àbí tó bá gbé wá sùn òun ni àwa aláfojútó wá sí la gbọ́dọ̀ fi bá wọ́n sì lò ẹni tó bá gbé nǹkan kalẹ̀ ìdí èsì pé à nǹkan yìí ò mo gbélé fún àǹfààní nǹkan báyìí àwa kan jẹ́ alábòójútó fẹ́ nìyẹn ni àníyàn tó fi gbé kalẹ̀ yẹn làwọn ò fi bá mójútó tó gbé kalẹ̀ nísìnyẹn nìkan kọ́ mọ́ṣáláṣí ṣe nígbà yẹn pé ó túmọ̀ àti yẹn ti agbọ́sílẹ̀ nílẹ̀ fún àgé àbí àwọn ará fi tó ń fọ́nù wọn kíláàsì ṣe àbí kí wọ́n ní ẹ̀tọ́ láàrin iye àtẹ̀gbẹ́ wá sí pé wọ́n kọ́ mọ́ṣáláṣí fún ó wá ta mọ́ṣáláṣí wọ́n mú rẹ̀ kò náwó ẹ̀ kò náwó wọ́n fẹ́ ra kùránì kùránì bí a bí ten thousand copies wọ́n á káwọn lékè ṣe gbogbo ẹ̀ fíṣẹ́ fílẹ̀ náà ni mọ́ṣáláṣí fíṣẹ́ fílẹ̀ kùránì náà fíṣẹ́ fílẹ̀ ṣó lọ bẹ́ẹ̀ Pode What did he look? Bẹ́ẹ̀ ok gba fókùrá ìsinmi láti bòmí gan. Kò yé mi, ó ta mọ́tíláṣí wá fowó ẹ̀ra kùrá era mọ́tíláṣí as Àwọn tó dáfà ní kùrá nìyẹn pọ̀, àbí? Kùrá ìsinmi mọ́tíláṣí, ìlànà ìgbà là ń kà, ẹgbẹ̀rún náà ló ń kà. Ṣùgbọ́n tá a ti máa fọ́ọ̀tì wọn ni wípé ṣé àníyàn ẹni tó ní mọ́ṣáláṣí afọ́lò yẹn àníyàn ẹni tó ní mọ́ṣáláṣí gbé mọ́ṣáláṣí kalẹ̀ fọ́lọ́run àwọn olẹ́tọ̀ọ́ ká wá dá ìbá ti mọ́ṣáláṣí yẹn sí nǹkan míì abàdàn táàbà ṣe yóò jẹ́ ní tó láṣẹ pé ó tún mọ́ṣáláṣí náà lọ́ọ́ fi ṣe o á tún wá tóbi ju èyí tá a ta lọ bẹ́ẹ̀ àbí tá a kọ sí àwọn àtàwọn ẹran tá a máa ń kírun bẹ́ẹ̀ wọ́n àti pọ̀ àwọn òpè á ah, ìjà mi mọ́tì ìjà mi kó àwọn àtàbẹ̀yìn àtà ni ẹni tó kọ gbogbo tó náà tó fi kọ ten million bàtà wò ó tà á bí ti ń sìn àwọn mọ́tíláṣí orí ẹ̀ o ọ̀tá wo tán táwa ta lẹ́bẹ̀ẹ́ ní àtà ní fifty million ṣáàgé. ẹ̀yin ẹ̀yin <laughs> fifty million yẹn gbogbo ìpátá ìpamọ́ sí wọ́n sá sí lè bẹ̀rẹ̀ kọ́. ẹ máa ẹ ò fún àkáǹtì fún kíláàsì yẹn ni òun ló ní àwọn àdèmọ́ ní pé kankan bẹ́ẹ̀ <laughs> dọ́là ṣe business tọ́mọ téèyàn bá fẹ́ rán wa lọ sí hajj ní àfà gbà twenty million lọ sí hajj owó hajj ni mo fún ẹ mi lọ o ó dé pé ìyàwó mi wà ní oyún ìmọ̀ ọmọ mi owó ilé mi owó ilé tí owó ilé owó oúnjẹ nìkan mi lọ mi ò lè gbẹ́ni tó gbà kó wẹ́rẹ́ mi ẹ́ àgbà lọ́wọ́ abẹ́fẹ́ lómi àmọ́ ká àbójúgbọ́ àbójúgbọ́ àwọn agbowó yẹn lè àwọn ẹgbẹ́ rápò rẹ̀ sí ó yẹ kó tíyàn mẹ́wọ̀n kò dáa ẹni yẹn pé ó sì lékè àmọ́ náà àti ìjọsìn fọlọ́run èyí náà fi ná twenty million tó mẹ́lù ó lè gbà kódà ó lè ẹgbẹ́ dá hundred thousand máa náà bẹ̀ ó lè ní ó gba owó yòókù lọ́wọ́ ẹ̀ twenty <laughs> million lè tọ́jú lówó yàrá àtijọ́ ní kó lọ ẹ̀mí kó lọ àbí tó bá débẹ̀ kó bẹ́ lọ́rùn náà owó ẹ̀kọ́ náà wọn à ní kó mówó ẹ̀ lọ owó ìṣẹ̀kọ́ náà ní kó mú lọ so ẹni tó wu ènìyàn nìyẹn ẹni tó fẹ́ náwó ibi tó bá fẹ́ náwó sí ló máa náwó sí ẹ lè máa parọ́ pé afẹ́rẹ́ àjò afẹ́rẹ́ àjò afẹ́rẹ́ àjò kí lè mọ kó má mìíràn kó má nàwó àmọ́ ẹjọ́ afẹ́rẹ́ ẹ́ńjìnì ẹ́ńjìnì wọn kí ní kan afẹ́rẹ́ síkà àhẹ́ ọ̀nà sọ̀rọ̀ ẹ́ńjìnì ní tó wù nìyẹn tó bá ti lè gbé tó fi ọrẹ kalẹ̀ àníyàn tó yẹ fi kalẹ̀ yẹn la gbọ́dọ̀ bá lò òjú bẹ́ẹ̀ lọ. Amen. Amen.

fẹ́ ṣe ṣùgbọ́n bàbá ẹ̀ wá rè ṣé nígbà tó ti sùn tó sì lè máa kílèmù pé ọmọ yìí gẹ́gẹ́ bí ibi àti wà lẹ́bi sáwọn ìṣẹ̀lẹ̀ ó lè máa ó lè wà láàrin ọ̀fẹ́. na ọmọ tí a fi ṣìnà bí kì í ṣe ọmọ ọkùnrin yẹn tọ́gbà wá padà wá ṣe tó yẹ kí wọ́n ṣe tán so yìí dì í ìgbì ẹnì yìí lórí ọmọ mi tí wọ́n tún máa bí mi kì í ṣe ìyẹn ìyẹn ti lọ sí lọ ilẹ̀ ti gbé China pẹ̀lẹ́ yìí ọmọ àlè bastard náà pẹ̀lẹ́ yìí ọmọ tí ò ní bàbá tó ní ìyá nìyẹn kò sun tó lè yí padà torí ẹ òun lẹ̀sìn Islam fi gbà wá níyànjú púpọ̀ ká tètè so ìdì àìmọ́ lọ́ra láti so ìdì ẹni tá a bá mọ̀ pé a fẹ́ fẹ́ torí tá a bá ṣe eré pátóyún bá wọlé àwọn kọ́ la lọ́mọ kò wá sí ní correction tá a lè ṣe àwọn kọ́ la lọ́mọ kódà tó bá bímọ yẹn tán tá a wá ṣàkídù àwọn ọmọ míì tó bá ń bí fún wa lẹ́yìn ìgbà ní ìjọba tuntun wa àmọ́ ti bí àwọn kọ́ ní ó ní ìyá ni kò ní bàbá tó bá jóbìnrin ni àwọn kọ́ láti lọ́pọ̀ àwọn kọ́ ni wà léyìí rẹ̀ sókè so bẹ́lẹ̀ yìí ló ṣe lọ òun nìyẹn àmọ́ tí yẹn wá kọjú wa ká máa ta ṣe ọrẹ sáré sọ̀rọ̀ kò sáàbùrú gbà lè tọrẹ a lè rán lọ́lẹ̀ ìlú káṣe gbogbo ẹ̀ àwọn káwọn tó kò ní dogun àárín òní dogun rẹ̀ èyí ẹ̀sìn ọ̀ràn ńlá ni náà. Thank you.

àǹfààní náfìlà rákà mẹ́rin àbí méjì ó wà kánábì sàlámà àlẹ́sàn kánábì náà ṣe ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì tó bá já sí pé nu mọ́síláṣí láti fẹ́ kí yídì torí máa ń rí bẹ́ẹ̀ nígbà míì bóyá òjò pọ̀ òjò ti gba gbogbo àyè yídì náà lọ òjò náà bẹ̀rẹ̀ ni lọ́ba lọ́ba fún wa lọ sí central mosque mọ́síláṣí wà ń bẹ̀ páàkì ṣùgbọ́n àwọn mọ́síláṣí yẹn ká ló jókòó ń tó dáa fún wa ní ká múná sílà wà sunna ni àmọ́ kì í ṣọ̀rọ̀ rẹ̀ so náfìlà yẹn kò ní kẹkẹ́ sí pẹ̀lú ìdì ọlọ́pàá afẹ́ kí ìdì ní mọ́tíláṣí ni òde ẹ̀ bàbá wípé wọ́n kí ìdì ní gbagbata àìmú náfìlà kankan wá síwájú àbí lẹ́yìn oṣù náfìlà náà so tó bá fẹ́ jọlá wípé fẹ́ jọlá náfìlà àlùkòdó kápá àṣàlùwà lánilé a lè mú náfìlà yẹn wá ń lé ká kúrò lé òkèlè àmọ́ aṣọ wa ṣàlọ̀ tá a bá mú nẹ́fìlà yẹn wá ọ̀tọ̀ ni táwọn èèyàn ó mọ̀ pé àwọn èèyàn mọ̀ rò pé àyẹn nẹ́fìlà síwájú ìdí ni wọn ní wọn pé nẹ́fìlà ti lò rò bó rò torí ẹ̀ ká sá fún ìrújú ìsìláàmù náà máa fẹ́ kí yẹn sá fún ìrújú táwọn èèyàn fi ní máa ṣe ìtìhámù wa ká máa fi ọ̀bọ lọ wá ká máa fàbùkù lọ wá àìlágbọ̀ọ́yé ká máa fi lọ wá òun ló mú kí àfáà ó jìnà sí pé ó wọ òtẹ́ẹ̀lì lọ láì ṣe wípé ó transparent àfáà tó ń lọ àwọn yóò rò bí a. rò ọ̀hún pa ọjọ́ ayé gbogbo ìlú tí wọ́n mú hòtẹ́ẹ̀lì whereas àbúrò rẹ̀ àbáwọn èrò mọ̀ sàárà àdúgbò ti wọ́n ti sọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ àbí ìyàwó nù kẹ́kẹ́ ládùúgbò ìyàwó àwọn travel àwọn àjọ ẹ máa fọwọ́ kọ́ lọ́rùn tó ń ṣe tí wọ́n kẹ́ẹ̀sì mọ̀ pé kí àwọn tẹ́kù ìyàwó àfa ìyàwó ẹ̀ bí àmọ́ àwọn tó mọ̀yàn wọ́n mọ ìyàwó yẹn bí mọ ìyàwó yẹn wọ́n mọ̀yàn wọ́n máa dé pé yẹn nìkan nìyẹn ń dáwọ́ hòtẹ́ẹ̀lì ni wọ́n béèrè lọ́wọ́ wa tábà ti bẹ̀rẹ̀ fáwọn òbí wọn gbàtà wọlé nígbà bá jáde wọn ni ah zaz àṣeṣe wọ́n béèrè <laughs> torí bẹ́ẹ̀ ìrìn táwọn ìrìn ìfurasí ni gẹ́gẹ́ bí àwùjọ wa ní o ṣé wàá dáhùn ìlú míì òtẹ́ẹ̀lì ṣe ilé aṣẹ́wó kì í ṣe ilé ìrarùn gbó dé sáájú kò sí òtẹ́ẹ̀lì kan sáájú ayé bẹ̀rẹ̀ ilé aṣẹ́wó kódà òtẹ́ẹ̀lì olóbìnrin mẹ́ ọkùnrin ni àsìkò ájì àsìkò múra òun láwọn ẹni pé àwọn àjòjì tó bá wá wọn láǹfààní àti òtẹ́ẹ̀lì ní tọ́tún tó bìnrin àmọ́ àsìkò ájì àsìkò ájì yẹn gan òtẹ́ẹ̀lì ọkùnrin ọ̀tọ̀ tó bìnrin ọ̀tọ̀ kódà wọn ní rí àwọn wọn nípàdé àwọn kan lè àwọn obìnrin lè wà ní káwọn obìnrin wà ní first second third floor káwọn ọkùnrin wà ní tenth eleven twelve floor sọ pé lísì rẹ̀ máa parí bọ̀ so bẹ́ẹ̀ tí mo wá ṣe ìlànà níbi lísì ẹ̀dá mi lísì gbogbogbò tó kò lè rọrùn so èyí tó bá ti jẹ́yìn ni táwọn yóò fi fẹ́ rúpa kan nípa wa àbí ṣe ìsìlámù fẹ́ ká ká náà jìnà sí nǹkan báwọn náà. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته